الله والحمد لله والصلاة والسلام على رسول الله اله وأصحابه وموالاه الحمد لله بسم الله سبحانه وتعالى lẹ́yìn tí kúrò fi àánú rẹ̀ tí wọ́n fi dáwájú níwọ̀n ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti àrùndínlógún kan ju ìjà àti sallallahu alaihi wasallam. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìjẹjọ à ń sọ fúnra wa lọ nípa máa láìfi èèyàn nínú wà tí mùsùlùmí gbọ́dọ̀ tún ṣọ́ra fún lọ́wọ́ kí ẹ máa rí àléébù ẹnì kejì dípò bẹ́ẹ̀ kí ẹ rí àléébù ara rẹ̀ ibi tó kù díẹ̀ kàtó ó ṣàfihàn dípò tí ó fi máa wọ ẹ̀mí ẹlẹ́nu. àdìsí tí a ti bẹ̀rẹ̀ lẹ́nu wọn náà ní àdìsí ọgọ́rùn-ún àti ọgbọ̀n tírí حدثنا موسى انه على ادب المفرد نعم حدثنا محمد قال حدثنا موسى قال حدثنا ابو قال اخبرنا داود بن عامر قال حدثنا ابو جبيره بن الضحاك قال طيب فينا نزلت في بني سلمه ولا تنابذوا بالالقاب الحجرات الاله هذه عشره قال قدم علينا رسول الله صلى الله عليه وسلم وليس منا رجل إلا له إمام فجعل النبي صلى الله عليه وسلم يقول يا فلان فيقولون يا رسول الله إنه يقول نعم àìsàn máa gbariwo حدثنا موسى wọ́n ní hadathana wahayb wahayb sọ pé dáhùdù akhbarana ó fún wa nírò pa alátọ̀dọ̀ amir amir ní abu jurayra bùnú dọ̀hák wọ́n sọ báyìí pé fínà ní nípa àwọn ọba ní sálámà kí ni àyà náà òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba sùpánì ọ̀tá aláǹdí sọ́tún fìjọ́rọ́ọ̀tì àyà kọkànlá sọ́tún fìjọ́rọ́ọ̀tì òun ni àyà tó ṣe wípé ó kó pípọ̀ nínú àwọn ẹ̀kọ́ ṣé wọ́n yẹ kí àwa mùsùlùmí ká ní èyí tá a ní sọlọ́n èyí tá a ní sànẹ́bí sallallahu alaihi àti ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní láàrin ara wa àyà náà lọ́wọ́ àwa báyìí pé wala tanabazu bil alqab ẹ má ṣe máa fi oríkì ìkórìíra pera yín ẹ má máa pera yín ní oríkì ìkórìíra afáwa ni kọ́dìmọ̀ àlẹ́ ní rasulillah sallallahu alayhi wa sallam olùjíṣẹ́ ọlọ́run ọba dọ́dọ̀ wa wọ̀lẹ́ ìsàmì nà rajulun ọ̀wá sẹ́nìkan láàrin wa illa lahu usman àti kó lè kọ́ méjì ẹ̀kọ́ méjì méjì làwọn máa ní. فجعل النبي صلى الله عليه وسلم يقول ولا انت سلام على ضبائك يا فلان ولا بجا فيقولون يا رسول الله àwọn èèyàn máa bẹ nìyẹn dáhùn béèrè òjijì ọlọ́run ìnáwó ìyá ọ̀dọ́ bùnmí ẹ kọ́dọ̀ fi ń pè yẹn òdùnmọ́ ọ ó ń bi nínú ọ ẹ̀rí ẹ kọ́tọ́ da àmì ìbẹ́ títún jẹ́ jẹ́ ẹni tí wọ́n sọ ní àgbẹ̀lọ́wá sí ìtàn pé ní á pè ní wẹ́sẹ̀ má dáhùn sọ bẹ́ẹ̀ náà ni àwọn sọ̀hábà ṣe fi àkíyèsí òjijì àwọn sọ̀tọ̀ lára yìí pé iná kò yẹ dọ̀bù mí. ẹ̀kọ́ tó fi pè é yẹn mo dáhùn sọ̀tọ̀ láńdẹ̀ mo dọ́dún pé ẹ̀kọ́ yẹn ń bí nínú o kò nífẹ̀ẹ́ sí o. sábà wo hadisi yìí a máa rí kíkọ̀ fún ni a ní tẹ̀lé bó sí ilẹ̀ alikọ́ọ̀fù nípa wípé káyé máa fira wa ní oríkì tí <clears throat> tí ọ̀dà òun ní kéèyàn máa fèèyàn ní ẹ̀kọ́ tó máa fà bínú. afáwa alḥafiz rahimahullah wọn ni nǹkan làkàrú mímọ ayọ àjẹbù lè mọ lápò tọ́ba jásí wípé oríkì yẹn wà nù tó máa wu ẹni tá a fi pè oríkì ni o ọmọ àwọn awo ń tọ̀hún gẹ́ máa máa láìkẹ̀ tí ọ̀rẹ́ rìn sínú wọ́n bá fi pè wọ́n lọ sí rán àfihì tí ó dẹ̀ sí àyìnbóró ń bẹ̀ tí ó sá àyìnbóró ń bẹ̀ mímọ yẹ́dẹ̀kọ́lọ́ táàtà náà yẹ sáré àyìnbóró kẹ̀dẹ̀rẹ́ ìyẹn wà nù ohun tí sẹ́rí àdìkọ̀ ọ̀wájà yìí ọ̀sẹ̀ tó kéèyàn lórí kì bẹ́ẹ̀ kéèyàn fi pè yàn kí wọ́n sọ ọlọ́lá wa ẹgbẹ́ nu tẹ̀yẹ̀ ní ọdún ju kí wọ́n sọ pé ó lò sí àárín wa ìyẹn ò ní tẹ́ lọ́rùn káyọ̀ pọ́ lọ́lá ń tòótọ́ káyọ̀ pé ọlọ́lá wa káyọ̀ pé àyìnbóró ní wà mbẹ́ àǹfààní sọ̀sọ́ láǹgẹ̀ àgbọ̀dọ̀ yín láyìnbóró òun làbá alálẹ̀ bóró dà lọ́sọ̀ àti àwọn àbá ń kọ́ sí lórí ẹ̀ ó ní dààmú dáhàtì hùnà sọ̀rọ̀ fínàbí yìí mú wàhùn bímọ sí tàmọ́dí hàǹfì wàhùtẹ́kìmí wọ́n yàn dá àwọn ọkùnrin yóò tán wí nípa nẹ́bí wọn wọ pàtì má bá wọn wí. wáhùn bímọ sí ìdá dájọ́ wọn ọba fẹ́ nípa nẹ́bí ọ̀sẹ̀ parí à ìwé ìṣiṣẹ́ ọlọ́run àárín wa lélẹ̀ tọ́lọ́ ti wí nínú hadithi tọ́lá làáfíà òní láàtò ti rú ní kama afẹ́rọt nẹ̀fọ́rọ́ àyín sàbùnà mọ́ríyàm ẹ má yìn mí bóró gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yóò ṣe yin àyín sọ ọmọ mọ́ríyàm lọ́yìn bóró wọ́n gbé kó nípò tó wà nínú gàdá àbíníyàn nẹ́bí gbòòrò òun ni ká fi ọ̀bọ̀díyà káfíńrin lẹ̀ fáànù sọ̀sọ́lá ìfi ẹ̀rọ ọlọ́run ọba ní ìsìn ọlọ́run pè lẹ́rù rẹ̀ nínú àwọn àyà àtọ́pọ̀ ní Al-Qur'an kì í sáyà kan kì í sí méjì nínú Suratul Furqan ọlọ́run tabaraka alladhi nazzala al-Furqana ala 'abdihi. lèyàkúnà lè àlàmì nànà zírọ ọlọ́run pé lẹ́rú ẹ̀ kike títóbi ọlọ́run gíga ọlọ́run èyí tó ṣe wípé ọsọ àlùkò ánìkalẹ̀ ní sísẹ̀ǹtẹ̀lé aláàbídìhì ọlọ́run pa nẹ́bí lẹ́rú ìyẹn máa máa fi hàn bòdì àyàn ìyá abìnrin lẹ̀ fún kò ọba ẹrú nínú ẹrú ò lè rí nǹkan gbà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ lọ́mọ táwọn ọkùnrin yóò máa ń ọlọ́run pa nẹ́bì lẹ́rú wọ́n dẹ̀ rí pé kò tó ga jù ni. ó sì pè é lẹ́rú ní ààyè tó tún jáàyè àkọ́lé. àwọn ọ̀rọ̀ tó tẹ̀lé gan àwọn ọ̀rọ̀ pàtàkì. ìpè títóbi tó ni o ó lè jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáláyé. ẹ̀rẹ̀bí tó ti pè é lẹ́rú àwọn ẹ̀yìn ló tún tẹ̀lé lọ. ọlọ́run pípé lẹ́rú nínú ọ̀rọ̀ tó tún pàtàkì ìṣẹ̀lẹ̀ tó gbọ́ngbọ́n òun ni ìṣẹ̀lẹ̀ al-Isra wal-Mi'raj àwọn subhana alladhi asra bi'abdihi laylan mina al-masjid al-harami ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina ọlọ́run pé lẹ́rú mẹ́rin náà ọlọ́run ní subhana lẹ́bi mímọ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá tó ṣe wípé ó mú ẹrú rẹ̀ ó mú sẹ́ni àjò láti lọ ọlọ́run ọba àbẹ̀wò lọ sí kíni àlùmọ́sí tó làákọ́sọ́ Jerusalem láti lè yẹn lọ sí ibi tó ga jù lókè sánmà méjì ọlọ́run ní ká lè fi hàn mí ní àyà àtìnà nínú àwọn àyà wa ọlọ́run tún nẹ́bí lẹ́rú nù àyà mi kí alẹ́ sọláhùn bíi káfíń àbìdá tọ́lọ́wọ́n ọba ò ní tó ẹrú rẹ̀ yẹn. sọ eléyìí ni ó já sí pé eléyìí a máa máa fi rinlẹ̀ fáwọn sọ̀tàn lẹ́fù láàfin ní sàṣejù nípa ṣàṣeyàtì rasul nípa personality ànẹ́bí tòun ti bí ọlọ́run ti fi personality àlẹ́sọ̀sọ́lá tó fi ní káfíìsì ìjẹ́ èèyàn ànẹ́bí káfíìsì lọ́wọ́ yàtọ̀ sí jẹ́ èèyàn ẹlòmíì tọ́jà wípé ìṣẹ̀lẹ̀ àárín ilé gan lásán tó ṣẹlẹ̀ láàrin agboolé àfihàn sọ́lá ó tún ti dẹ̀sí mọ́ wa lọ́wọ́ náà nì àtọ̀ sí tẹ̀lé mi. ẹ̀rí ọlọ́run fún anẹ́mi lọ́wọ́ alẹ́ sọ́lá ọ̀hún káàfin ábìdá sọ́wọ́n ọlọ́run ò ní tẹ́rù òun bálà ọlọ́run máa tẹ́rù ẹ̀ sọ yìí fi àwọn bòdíyà irinlẹ̀ fún aláàtàbára fún àfọ̀n àfọ̀n òun ni wọ́n máa já sí pé ìyẹn yẹn ànábì boro èèyàn òsì gbé ànábì sọlá ọkọ mọ̀nsílá tẹ̀ lékè èkó sí ànábì sọlá ní. lẹ́ẹ̀kan náà tá à ń fi ìjẹ́rú ọlọ́run ọba tó lápọ́nlé jù lọ tá a fi rìnlẹ̀ fáwọn sọlá á tó fẹ́ ti sálà rìnlẹ̀ fún. ọlọ́run dìídì pé ànábì sọlá ní òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ fati aláwọn ni muhammadun rasulullah muhammadun yẹn láì ní dóun ẹ̀fẹ́ nù.

àti pé gbólóhùn ẹ̀ ń kọ́ àlìkọ́ àìlà mọ́ríàm ọ̀rọ̀ humin gbólóhùn rẹ̀ báyìí ọlọ́run dẹ̀ jù sí mọ́ríàm àti pé mi yẹn ń kọ́ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ní ẹ̀ nígbàgbọ́ ẹ̀ káfọ́ sọ́lá ó fi rinlẹ̀ fún nàbí láàrin sàlẹ̀ sọ́lá sọ́lá táwọn tún pè lọ́mọ ó fi rinlẹ̀ yìí pé anábì ń sàlẹ̀ sọ́lá abdullahi wa rasul nínú hadith ribada bin sọ́ọ̀nì ìkẹyẹrú ọlọ́run ni rẹ́ńsì ọlọ́run dẹ̀ à ń sọ sọ́lá wá wí pé àkídà yìí tọ́ bá wà fún yẹn nínú igi téèyàn ó ti rí bí àwọn kan rí wọn ti kẹrin nìyẹn sọtá kìdá yìí bá wà fún yẹn àdìkálà ọlọ́run lè jẹ́ ná àlàmà kàánà mí nílẹ̀ àmì. irúfẹ́ ẹni tó nírú gbàgbọ́ yẹn ọlọ́run dẹ̀sí máa mú wa lò jẹ́ ná iṣẹ́ yóò torí kọ́ba lọ́wọ́ ẹ̀ torí kì í ṣẹlẹ̀ bọ̀ nìyẹn iṣẹ́ yóò torí ọmọ àti. sọ nípa bẹ́ẹ̀ ká máa gbéra lórí oríkì burúkú pé inú wa máa bí yẹn kò dáa tẹ̀tọ́ bá yẹ kórìkì tó máa bá fi pè yẹn bí ìgbà ọgbẹ́ ẹnjìníà tí yẹn ọdún fújì ká torí tí yẹn bá yí mọ́lémọ́lé kò ní dùn lẹ́nu dáadáa tí yẹn bá ní mọ́lémọ́lé òwúrọ̀ ọ̀gá ah! ó sì lè jáwé kọ́kọ́ ńlá ló gùn lọ́dọ̀ bá ní ẹnjìníà báyìí tí ó dùn fújì ká dáadáa pé à ah! èmi ni wọ́n fi torí kíní yẹn yóò dùn mọ́ yẹn yẹn àbẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì tó ó sì lè jáwé sí mọ́lémọ́lé ni o ṣùgbọ́n gbólóhùn ẹnjìníà yẹn báyìí ara rẹ̀ ó ti yóò ti ya ló fi já yí pé ẹni tí iṣẹ́ rẹ̀ bá jẹ́ iṣẹ́ gidi iṣẹ́ gan ẹni máa ń wùyàn kan fi pè yẹn ju èyí kọ́ gan lọ. kọ́dà bí yẹn bá jọkọ̀ ìyàwó gan mo tí ó wùyàn jù látẹ̀rẹ̀ yẹn jẹ́ àfa kọ́sọ́ pé ustaz mo lè yàn láìkì ju kọ́ máa ṣe àbú lọ àbú tèwọ́. àwọn pẹ̀lú ọba sọlá bọ̀ sọlá bọ̀ ọba sọlá bọ̀ ọdákẹ́ ní ọmọ bíi táwọn yẹn ti rábù yàn àbú àbúwò kẹ kọrẹ́ǹtì ní èdè lábára yẹn àbúwò tọ́ ọ bá jáde pé ọbẹ̀ pẹ̀ ní bàbá ọmọ rẹ̀ kọ́ pé àbá àbá Habiba ọbẹ̀ pẹ̀ ní bàbá ọmọ rẹ̀ nìyẹn ọba tó bá bọ̀ ọ̀pá lábára ni ọba tó bá ti pé àbù ló ti fẹ́ gbé bàbá kan ìyẹn gan tó ní nítumọ̀ náà àwọn dẹ̀bi káwọn ọmọ rẹ kéékèèké àbẹ̀fẹ́ abu hùn àbẹ̀fẹ́ abi ọba jẹ̀yà omi ọba sọlábà ọsọlábà ọba sọ pátì. tò é kọ ẹsẹ̀ yẹn sábà máa ń dùn mọ́ yẹn lọ́pọ̀lọpọ̀ wa. o rò pé kọ́tọ́ lápọn lójú tán lè fi pé òjíṣẹ́ ọlọ́run náà nìkan pè ní Abdullahi wa. ẹni pé gbàtí wọn sọ yìí pé tí wọn àwọn wọn bẹ̀rẹ̀ sí ní yan níbi yìí pé khairu náà wà nù khairu náà tó òjíṣẹ́ ọlọ́run wa sọ yìí pé kúlù bí káwọlìkù ọ̀rọ̀ yín dẹ̀ ń sọ ní ẹ má sọ ọmọ àbí kẹ́ ẹ sọ díẹ̀ bẹ́ẹ̀ làwọn àbá àti sọ pé ó fi hàn yìí kan sọ láàkọ́rọ̀ àwọn lórí díẹ̀ ṣe káfíà nẹ́bìnrin sẹ́yìn ìlú kò tẹ̀ sí ìbáwí oríbo mi bẹ̀tọ̀ sọ yìí pé àná sayyidu waladi Adam wala fàkà. ṣùgbọ́n jíjẹ́ ọlọ́wọ́ ń kìlọ̀ yìí pé láyé sàkóyánẹ́kùn ṣàìtọ́n ẹ má jẹ ẹ má jẹ àṣetá ní olóyin o ẹ lẹ ń pọn mi lébẹ̀ ni o bẹ́ẹ̀ sí ń pọn lọ́hùn lẹ́yìn padà pè mí bẹ́ẹ̀ ẹ má jẹ orí bẹ́ẹ̀ o ọ̀kúlù abdullahi wa rasuluhu ṣé kọ́ kéde fún anabi òní làgìjẹ o òní làgìjẹ òní làgìjẹ dáadáa òní abul qasim ni wọn máa ń pè ya abul qasim bàbá qasim ṣùgbọ́n ikọ̀ sẹ́yìn kéèyàn jólù kan ní masa ìyẹn rẹ́rìn sínú díẹ̀. wọ́n dàbí bá pè lólùkọ́ gan ẹni pè lólùkọ́ ó lè má dùn ní wọ́n ní masa yóò dùn wọn rárá bí a kàlí kàlí. tó nípa bẹ́ẹ̀ afáwọn alhafiz rahimahullah wọn ní sẹ ní oríkì ẹjẹ àṣàlàyé oríkì a ní orúkọ a ní oríkì a dẹ̀ ní ìnagijẹ. òun ni a máa gẹ̀ẹ́sẹ̀ tá a bá bọ́ sínú hadith alákọ̀ọ́kọ́ a rí mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ nínú mọ́tínú làrúbá ayé nàdà wà wíyà an amiril mu'minin amiril mu'minin yẹn kí ni yẹn kí ló jẹ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta lakọ̀ oríkì amiril mu'minin oríkì ọwọ́ atúní abi hafs kí ni yẹn ìnagijẹ nìyẹn wọn ń pè ní kúnìyà kájẹ ní wọn rọ ọbẹ ní kẹkẹ tí ń jẹ haf tàbí sọ wípé yẹn lè yẹn ikọ tó bá wù haf sọlọ ọmọ tó bí òbí mọ kẹkẹ tí ń jẹ haf wọn sì ń pè ní àjẹ haf gẹ́gẹ́ bí afáwa Anas bí òde bímọ kẹkẹ tó ń pè ní Hamza wọn ń pè ní Abu Hamza àwọn ọba bímọ kò lè sọ ní àbú kìnìkan àwọn bá ti fi dé bẹ̀ẹ̀ bí irú ọmọ títí ní dáhùn sọ̀sọ́lá ń sọ bẹ́ẹ̀ fún pé mọ̀ fáìlà ya abba umair mọ̀ fáìlà nùgẹ́ rí abba umair ọmọ kínkínní dẹ̀ ọwọ́ á ní kíní ẹ̀yẹ tó máa fi ń ṣeré wá bèrè pé kí lọ́ọ́ sẹ́yẹ rẹ tó gbé dání lé ní ó gbé ní abba umair ìkẹta ọwọ́ àtọ́ pé Umar bun al-Khattab kí orúkọ abẹ́rẹ́ ti gẹ̀ẹ́sì tó gbogbo mẹ́tẹ̀ẹ̀ta èèyàn lé ní àárí kórìkì yẹn òun ni wọ́n gbé sí kíni o wọ́n gbé sálá kọ̀tọ̀ pé pé kọ́ séèyàn ni máa ń lágbára jù pé kọ́ séèyàn sáyé mọ́ yẹn mọ́ òun ni máa ń lágbára púpọ̀ jù òun làbọ̀ alhafi sọ wípé alákọ̀ọ́ tọ́bajá wípé oríkì yẹn ọ wà nínú tó máa wu ẹni tá a fi pè tọ́tẹ̀ já sí pé kò sí àyìnbóró ń bẹ. ìṣe àwọn ẹni ọlọ́run àhà ọlọ́run lọ mẹ́rù ẹ̀ ẹni ọlọ́run àwọn tó ti àwọn àwọn àwọn ọ̀làrí ọlọ́run ẹ pé tí wọ́n bá ní kọ́lọ́run ó ṣe é ní ó ṣe é wọ́n bá ní wọ́n má ṣe é kọ̀gbọ́n ọ̀sọ́ pé ó hùn ó ti ń pọ̀ jù tọ́tọ́ bá ti pé orí kì í sí ọmọ níwọ̀n pa nírú àwọn èèyàn tí wọ́n máa ń pè ní dókítà ń sùn àtẹ̀lẹ́ ọlọ́run ọba lólùtọ́jú mọ́tò bá pè yẹn bẹ́ẹ̀ kọ́dà mo ti pé ẹ máa ń tọ́jú egbò lásán náà wọ́n bá ní dókítà yóò kàn rí mọ́lẹ̀ wá inú rẹ̀ dùn èmi náà lè wá pọ́nlé tó báyìí yóò dùn mọ́ gan-an. tòǹbó ti jáwé pé wọ́n sì máa ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ sọ irú eléyìí ó sì ṣẹ̀tọ́ wọ́n ní wa ń kẹ́ni mímọ ẹláyọ̀ ìjẹ́bọ̀ o tí ọba wu ẹni tá a fi haram ìwọ ni ọ kámádì ọ̀jẹ̀ǹgẹ̀sẹ̀ lẹ̀ bóńgò wọ́n a. ní à jaguar jaguar haramu ó ní ilà ìntà àyànnàlè tààrí ìfìdí ẹjẹ àgbọ̀ yìí rárá o. àyàfi tó bá jáde pé téèyàn bá sọ pé àfa wéṣẹ àwọn èèyàn nímọ̀ láàrin àtẹlẹwà sọ. ajá pé kó ti di ìdánimọ̀ yẹ́nyẹ́ gbogbo tíra tá máa kọ báyìí wéṣẹ̀ ká kọ sí. torí àfa àwésẹ̀ ó lè jẹ́ sùkú wọn ti tẹ̀ mọ́ la ó ti wá dáhùn dáhùn dáhùn èyí wọn. ìyẹn ló kù èèyàn ní bínú ayọ̀ kò ti rí. bóyá ọ̀rọ̀ ní kílẹ̀ àdéhùn rẹ̀ owó ti ti dánimọ̀ sódà kò ní papọ̀ mẹ́lòmí agbàkádàrà náà ni ìjọ ọdún ọmọ nìyẹn hayẹ́sù yẹ̀ṣẹ̀ hirobi débi kó ti gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ kéèyàn bá ti wí kíní ẹ̀ ti báyìí wọn ni mọ̀ wọ́n láyẹ̀ tàmí ìyànzú ànàwọ̀ ìrìhì ìlà bìdìkì àdẹ̀sí lè sọ yàtọ̀ láàrin rẹ̀ sẹ́lòmíì àfi ká fi kú ìgbẹ́ jágùá. ọ̀hánilọ́gbà yàgbà nìgbésà lẹ́sùn lè fọ́sùn gbà eléyìí ti pẹ́ èyí mọ báyìí. sẹ́wọ̀n pé tí ìbá ṣe yí pé wọ́n sọ fún jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wípé ẹni tẹ́ fẹ́ kọ̀ yí pé òjíṣẹ́ ọlọ́run òdùmọ̀ àlejò ọmọ máa pè é lẹ́kọ̀ọ́ ni náà ni o ọyá wíṣẹ̀ náà ni ikọ̀ tí ọmọ máa pè náà ni. ṣùgbọ́n gbà wọn padà sọ pé ọ̀tẹ̀ lọ́rùn ó sì ní mi o ànábì ẹ̀ yẹn pè ẹ̀ rí i pé yín lóhùn. bí àbá àtàdọ́wọ̀ lẹ́sìn ọ̀pá máa ń lo senior lékè o ìfún tá a bá jó olùkọ́ yẹn a ti máa ń lo senior bá a bá ti wọ sẹ́sì ìmí àwọn bọ́ wà nínú ìwé náà rẹ ọwọ́ àbí àti ìjọga yẹn náà tún wà wọ́n máa ṣe ń jẹ owó ìjọga náà wà pé àtàkì ìyá ìtọ́ ẹni ló ṣáájú ẹni ló tẹ̀lé nínú àwọn àfáà tó ti kú láwọn ọ̀rọ̀ kàdí ni kan wá la ọkọ̀ ọmọ lórí pé lágbájá wọ́n ní ẹ̀fà fáàkù náà ọ̀pá àfáà yẹn kí ni ọ lákọ̀ gbàtọ́ yá à eléyìí rí pé kọ́ wà tó tán kì í ṣe ẹgbẹ́ ẹkú pé lẹ́ẹ̀kan tí ọyẹ kò ti dáhùn bí ẹ̀mí gbàtọ́ pé pé lágbájá o wọ́n ní ẹ̀fà fáàkù àwọn sì fẹ́ máa wò yí pé níjẹ́ wọ́n bá kàtàkà bí wọn àwa lánàá kún àwọn ó ti á di káfà fáàkù nìyẹn. ọya báyìí ìyẹn bá sọ pé àáfà alágbájá ọba ní he mádàlá ẹsẹ ọba dìde gbà ọba tẹ dáhùn kẹ àdókò bẹ́ẹ̀ yẹ pẹ́rẹ́ ìyẹn ni wọ́n sọ pé lágbájá ó ti da alága alaga báyìí ọba tún la ọkọ̀ ọmọ ọba síw láti má dọ̀gbọ́n sọ pé alága òun o alága lásọ̀bù àbẹ́yàn lè jálága lè jálága alága sáńkù ni tí bá wí ikú báyìí ọmọ òpin wọn sì jẹ pẹ́rẹ́ o ìmọ̀ọ́mù náà lásọ̀bù fẹ́ yẹ pẹ́rẹ́ yẹn ni kéèyàn sọ pé àfáàbí ẹrún bò ìmọ̀ọ́mù ni. nọọmù àlọ ṣé káàsì ká mọ ìyẹn ó béèrè dáadáa bẹ́ẹ̀ inú ẹni yẹn ní ọdún pé ọkàrẹ pé kò sí ti ipò pé wọn máa sọ pé bọdá kan ni ọ ṣé wọn fún wọn bí Abbas wọn bí léèrè ńjọ kìnìún àná pé láàrin wa tà níbi ìdálàgbà à ọlà nẹbi ni ẹ̀gbọ́n bàbá nẹbi dẹ wọn ní ṣùgbọ́n wọn kàn fi mi ṣáájú rẹ dé. ọ̀rọ̀ yẹn ń clear sọ lákọ̀ọ́bù pàtàkì pọ̀ ní ọ̀bá sì ṣe ọlá èèyàn yẹ̀yẹ̀ àyàn ni ẹ̀ẹ́n àti kí tọ́wọ́ àní tọ́wọ́ ajẹ́gbọ̀n rẹ̀ náà nǹkan gbà náà nǹkan ọlọ́run ti gbé ga ẹni wọ́n padà yẹ̀yẹ́ kẹ́yìn náà nìyẹn ẹ ẹ bá mi pè wá òun lẹ́ni gbogbo àyàn ń yẹ sàkó láì ṣèyá rẹ̀ àà nígbà tí yẹn bá jẹ́ bàbá ọba onílàfin onílọsàfin onílọàfin nígbà ọ̀rẹ́ lòun jẹ́ wọn lẹ́nìkan kan kọ́rẹ́ ọba lòun ọba sì ti wá ńgbà tá a jókòó pẹ̀lú àwọn wòsíwòsì yìí lọ́dọ̀ wálẹ̀ náà ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ọba àdọ̀bálẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ bá tọ̀ torí bẹ́ẹ̀ lákọ̀bù yẹn tí ọba ti sí irú ọba láti fọba jẹ tí ọba ti sí bẹ́ẹ̀ ọlọ́run lọ́ba ti máa ń fọba jẹ pẹ̀lú láàfin ọmọ ẹ̀lẹ́ kàlí mọ́lík tó ti lè lè kàmọ́ tó ṣá. àwọn kan wà nù ayá nù hadith àti sàlá tó sọ yìí pé láàmọ́lík àfi ìlọ́lá ọlọ́run lè kàn mo lọ bá àwọn ọba. ẹnìkan wá ní ọba láti fọba jẹ bí ilé orúkọ ọlọ́run ò ní kú pé tó bá ti tásìkò táwọn lo bíbá yìí tán àwọn tún lọ bòmí. tó fi yá sí pé èdè ò lè gbé nǹkan kan ó kú wọn sọ pé ò jẹ́ kí ló sì dé wọ́n lé àwọn ojúṣe kan bẹ táwọn gbọ́dọ̀ ṣe láwọn ọ̀sẹ̀ sí kan èèyàn gbọ́dọ̀ sọ pé ó sàkú sọ pé ó gbogbo àwọn oríkì rádaràda bẹ́ẹ̀ ni ìyẹn ò sí mẹ́ o aláṣẹ ìkejì òrìṣà ọba ńlá tí ń fọba jẹ ikú bàbá yèyé kìnnì kan gbogbo àwọn eléyẹn rádaràda ni o. so tọ́ba jáde pé kọ wóróworó ń bẹ tí wọ́n fi ń pè yàn ṣùgbọ́n wọn ò lè mọ̀ yàn àfi ká wíyé kọ wóróworó yẹn àáfi pẹ̀lú yẹn tó dáadáa fi lè mọ̀ wọn rò bí hadith yẹn ti padà clear díẹ̀ báyìí hadith tó tún wà lábẹ́ rẹ̀. قال حدثنا الفضل بن مقاتل نعم. حدثنا محمد قال أخبرنا الفضل بن مقاتل قال حدثنا يزيد بن عبد الحكيم أن الحكم قال سمعت عكرمة يقول لا أدري أيهما جعل لصاحبه طعاما ابن عباس أو ابن عمه وبينما جارية تعمل بين أيديهم إذ قال أحدهم لها يا زانية فقال موسى إن لم تعد في دنيا تحدث إلا من تحدك في الدنيا تحدك في الآخرة تحدك في الآخرة إلا لم تحدك في الآخرة في الدنيا تحدك في الآخرة قال أفرأيت إن كان كذلك قال إن الله لا يحب أو والفاحش ابن عباس الذي قال Ìṣàmù ẹja nu tẹ́tí sílé yìí o. Tó fi jáde pé ìwọ̀n tí wọ́n máa di ẹnu yìí jáde aṣọra ká má sọ ìsọkúsọ. Ẹ̀yìn gbogbo nǹkan dáa ti yẹnjú láti fi ijọ́ mẹ́ta ọ̀rọ̀ ahun ni o. Dá máa fa ahun wí. Wọ́n ní alifásílẹ̀ bùnú mọ̀kọ́tẹ́ hàdàkànná. Wọ́n ní Yazid bùnú Abi Hakim. Òun náà bá a sọ̀rọ̀ kọ́lọ̀ ìwà alásọ̀dà Hakam. والمضاعي قيمة يقول اقرمني لا ma èmi ò tẹ ẹ mọ gan. àyùhùmọ̀ jẹ́ àlàlẹ́ sọ ìdìhì tọ́hánà táǹgbó ń jẹ fẹ́ni rẹ̀ tìmù àbáàsì ni àbí ọmọ ọ̀nkù rẹ̀ wọ́n ní fọ bẹ́ẹ̀ ni àyìnjárí àfìṣẹ́ àìmọ́lú bẹ́ẹ̀ ni àìdí láàrin ìgbà tí ẹrúbìnrin kan sí ní ṣiṣẹ́. tí ń lọ sí ń bọ̀ níwájú wọn bọ́ọ̀kan nínú àwọn èèyàn yẹn ti sọ báyìí nìyẹn pé yáa zá nìyá fi mú pé wàá sẹ́wọ̀ yìí ẹlòmínà ọ̀rọ̀ ọlọ́run o àbámọ́dá dẹ̀ ni o àbámọ́dá ni o orí gbóbìnrin tẹ̀lé yẹn wọlé ọ̀sọ̀dà sẹ́wọ̀ lóòtítọ́ lóòótọ́ mi wọ́n bá ń lo sẹ̀ríà àkọ́kọ́ náà tọ́wọ́ yẹn kó fi padà gbé tí wọ́n rí mú tó sọ pé ọ̀tẹ̀lì yẹn wọlé ojúkọ́ ti tàzírò fún lọ lẹ́yìn náà ni pé kò lè tẹnu rẹ jáde láéláé kó sọ pé wọ́n ti sìn náà torí tí wọ́n bá sọ òfin ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn gbé wọn náà ẹgbẹ́ ọgọ́rin nìyẹn torí kọ́ńtù nìyẹn àkíláyé ọmọ ògùn náà kàtọ́ bọ́ọ̀dì àlọ́ọ̀dà láàyè táwọn kẹ́dé ń tò dánwọ́n láwọn ní wọ́n ti sìn náà ẹ̀ẹ́n ẹ̀rí àwọn mẹ́rin bá yọjú nílà àwọn àgbẹ̀ láti jọ́ sí sẹ̀rí àti bẹ̀rẹ̀ kò séèyàn mẹ́rin tó ká wọn mọ́bẹ̀rẹ̀ wọ́n bá yọjú ẹ̀rí wọ́n rú bá ń pè wọ́n ní kọ̀tún ọ̀kẹ́ lòun rí i pé wọ́n dì mọ́ra wọn à wọ́n bọ́ sẹ́gbẹ̀. ẹ̀yin rí àwọn láwọn rí wọ́n bá sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ́gbàá mi àtọ́pẹ́ mẹ́rin nǹkan rí pé wọ́n so mọ́ra wọn. ìyẹn ọ̀ṣunmọ́ra àwọn rí ẹ̀rí ẹlòmíì kẹ́ máa rí yẹn bẹ́ẹ̀ nígbà àwọn afáàyàn ẹ́ ìlọ kó kìkì dáhùn lásán àwọn ọmọ ni ọba ká àwọn ọmọ bẹ́ẹ̀ yọjú ọba yọjú ìyá ni. tó ní zani yá obìnrin wọn là fáwọn àdúrà ìbùnà bá gbà sọ pé mọ yanni òkú gbìnà àtúmọ̀ ìlà fáàlì sinmi ọmọ ọdọ nǹkan ilà mùtẹ ọdẹka fi dùnìyà tọ ọba rẹ gba ayéṣì rẹ jẹ láyé tẹ ọdúnkà fi là àkàrà ọjẹ lọ́wọ́ níwọ náà ló ti mọ sáfẹ ó bá yà ìwọ.

ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọlọ́rọ̀ bàjẹ́ tí ó máa fọ́n bàjẹ́ ká. wọ́n ní bàbá àtìtọ́ sọ̀rọ̀ yìí àlótún làwọn lè fi inna Allaha la yuhibbul fahisha al-mutafahisha. ọlọ́run ò nífẹ̀ẹ́ sí onísọkúsọ ọlọ́rọ̀ bàjẹ́. èèpẹ̀ nu ẹni láburú ó ti tẹ̀ka kẹsẹ̀rẹ̀ lónìí ẹ̀gbọ́n bí wọ́n láǹfà náwó àtàwọn àǹfà náà máa ń lé mẹ́kúndẹ́wò bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ tó lè sì lọ́ọ́ wí fún ilé ni ìyàwó àwọn ọkùnrin fi lọ ní. àìbẹ̀ ẹ̀kọ́ bí wọ́n ti máa ń ṣe fàájì yẹn náà lóde wọ́n bá gbé jù lẹ́ẹ̀mbẹ́ jàbàdà àwọn èèyàn ọ̀dẹ̀ tí wọ́n kẹ́kẹ́ sí ń ṣẹlẹ̀ fọ́ọ̀tù ìbàjẹ́ ni a sọ̀rọ̀ fún àwọn nǹkan tó jọrọ eléyìí àti wí ṣáájú nínú àlàyé hadithi míì tó tún wà lábẹ́rẹ̀ wọn ni hadithi abdullahi ibn muhammad náà. حدثنا محمد قال حدثنا عبد الله بن محمد قال حدثنا محمد بن ثابت قال حدثنا اسرائيل الأعمش عن أبي هريرة عن علقمة عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال ليس المؤمن بالطوعان ولا اللعان ولا الفاحش ولا البغي طب إلينا قاعدون لو ديماله أنا عبد الله بن محمد حدثنا طبعا قولني محمد بن السابق ينا صفوا أي إسرائيل تقول على قد الأعمش أعمش لو على قد إبراهيم إبراهيم لو على قد علقمة علقمة لو على قد عبد الله عبد الله لو على قد النبي صلى الله قال جل الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعام mùmíní yẹn máa fẹnu gún yẹn tí wọ́n máa sọ ìbàjẹ́ nípa yẹn mùmíní ó gbọ́dọ̀ sọ ahọ́n ẹ̀ nípa ọmọ ya rẹ̀ nùkẹ́ alimuslimu mọ̀nsẹ́lìmọ̀ alimuslimu náà ah min lisanihi wa yadihi mùsùlùmí gidi òun ni mùsùlùmí bẹ́ẹ̀ pé àwọn mùsùlùmí dẹ̀ sì là níbi ahọ́n rẹ̀ kò fi ahọ́n rẹ̀ sí sùtá pẹ̀lú wọn kò dẹ̀ fi ọwọ́ rẹ̀ sí sùtá pẹ̀lú wọn káwọn náà jẹ́rú mùsùlùmí báyìí ọ̀nà ilé ìsẹ̀lẹ̀ mọ́mínú fi tọ́ àn mọ́mí ní ìsẹ̀ tó máa ń fẹnu gún yẹn tí wọ́n máa fẹnu gún yẹn tí wọ́n máa sọ ìsọkúsọ nípa yẹn pé ẹni ibi lágbájá tí wọ́n máa wí. wọ́n la la àn mọ́mí ní ìdẹ́ ẹ̀sìn kí ni la àn elépè àti sọ yẹn darí dígbò tó fi sépè yẹn ò sí kúkú kàdúrà mọ́lẹ̀ fọmọ́ àdúrà gẹ̀rẹ́ àdúrà lọ́yẹ̀kọ́ lè máa ṣe ọ̀yẹ̀kọ́ lè máa ṣàdúrà ẹ̀rí wọ́n lẹ́nu fáhìṣ mùmíní èdè ẹ̀sọ́ ọlọ́rọ̀ sàkàsàkà ọ̀rọ̀ sọkúsọ wọ́n lẹ́nu bàwí mùmíní ètún sàṣà àṣà ìrọ̀ ẹni tí wọ́n máa sọ ọ̀rọ̀ ìhòhò ìhòhò ọkùnrin àtòbìnrin ìrọ̀ yìí táwọn olórin máa ń sè sọ̀rọ̀ fún àwọn ẹni tí ọ̀lẹ́sìn ni o nínú àwọn alágbẹ̀dẹ wọ́n lè láwọn ṣe kíní òun náà wọlé abàwé àṣà wọn ni ah àwọn eléyìí pin jù irú èyí tí wọn ní máa ń tẹlẹ ní sùkú wọn lẹ́lómi lè sọ wípé òun lè rí òhò káàkiri gbogbo náà gbà yóò yóò sì bọ gbogbo tòkòtò lẹ yọọ bọ gbogbo ẹwù lẹ yọọ máa rí kí gbogbo ayọ máa ṣe wéèrè wéèrè nínú tẹ náà máa dùn. àṣà nìyẹn eléyìí ni èdè mọ̀ mi kìí ṣe wà mùmíní ni kíyẹn láṣà o ti mọ̀ kó o ti tẹ́lẹ̀ kò tó alọ́ fẹ́ wulẹ̀ láàrin ìjà ọmọ yẹn wá wo bọ́sà rẹ̀ ti ti rin rẹ̀ ti gbẹ ọgbà yẹn wá rin wá ní ah, kíni kò tiẹ̀ wá bo rẹ̀ láti rí díẹ̀ náà ẹ̀yìn bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́ sẹ́ra tó ṣe pé ìyàwó àlù tó lágbára gan ni wọ́n bá fẹ́ wulẹ̀ ó ní ah, orú yìí mú ni láàrin ọjà ṣíṣe lùbọ́ náà ó ga tẹ̀ wá para yín náà mọ́ díẹ̀ yìí yòówù náà àṣà nìyẹn àṣà èsì wà mọ̀ mí ni ìgbà èmi bóun mo lè wọ pátá tí ń wọ̀ láti bí ìdè kínní irú èyí tọ́ka ń ṣe tó ti kúnjè lò wọ́n wọ́n lọ nílà káyè ní wàá mú gbó téèyàn tó kórí eléyìí ti pé orí rẹ̀ ti dàrú wá pátá nìyẹn tó a mú pátá awọ wọn lè lóun wọ travel lọ ìlú àwọ̀ pátá àwọn àgbègbè pé yẹn gidi ni àbí ká pè ní wèrè kárọ́ nẹ̀ lọ. àdéhùn tá a kàn lọ́dọ̀ wa náà nìyẹn ẹni ọ̀ya wèrè àní pé wèrè nǹkan là á ni ọlá pínkẹ́ ń gbà àwọn èèyàn lọ́yẹ mọ́ ní wèrè wọn ò pé ní wèrè wọn bá ní ìlàkàyè lágbára wọn bá ní fáwọn ọmọ sùkọ́ wọn omi omi bá ní àwọn ah, o ẹ wèrè lẹ́nu yìí eléyìí wèrè gidi ẹ̀kúrẹ́ rẹ̀ lọ́sẹ̀ lọ́sọ́dọ̀ àwọn ojúbí ẹni wọ́n bá ya wèrè làwọn ó pè ní wòlíì ọ̀sẹ̀sẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúfí di ọ̀nì ẹni wọ́n bá ti fi èrè báyìí ó di wòlíì ìdí ya wèrè báyìí ó di wòlíì nìyẹn ẹ̀wọ́rọ̀ sẹ́wù bí lálá ẹ̀wẹ́ wèrè ni wọ́n bá ní wòlíì ẹ̀dá kù sékè sì ṣe wèrè nígbà tí yẹn lọ mú ọmọ lanke láti inú àbá àtàwíkì ẹ̀yin náà rẹ̀ ní wèrè nílùú yìí lọ wọ́n sì ní náà nílùú yìí fi ń gbajúmọ̀ náà gbogbo yẹn fi mọ́ àbọ̀bà ẹ̀yin kan bá yín du wèrè àwọn onídìí wẹ́lẹ̀ lọ́dọ̀ wá bí wọ́n ní alọ́ fún alọ́ fún ọmọ kíní wíbẹ̀rù tó fi ń ti kíní tó akó síbẹ̀ àná wọn máa fi gbé òǹkí pé ọkọ̀ tó ń wọ̀ yìí ọba ọkọ̀ tó bẹ̀ kọ́ gúnlẹ̀ àti àtọ́rí ọba ọmọ ọ̀dàrú owó ṣàgùrù rẹ̀. yóò rẹ̀ nínú ọ̀pọ̀ ilé yẹn ẹ̀yin wá ti dẹ́ bá ní wòlíì ni láì là àwọn àrí gẹ́gẹ́ àwọn ènìyàn wèrè pé ní wòlíì gẹ́gẹ́ orí ti gẹ́ ti dàrú. ọlọ́run sílé oúnjẹ akọ fi dàjọ akọ yá ọ̀rẹ́ akọ abo tọ́wọ́ rí akọ yẹn sún bá ó wá fẹ́ lóyún ọmọ tó wá bí ni àwọn wàá bá wéé àwọn bá ní wòlíì ni aláì ṣe táwọn súnmí ti ta wá padà wọ́n bá ní wòlíì ni wọ́n tún torí ẹ̀ wọ́n tún tíráàbù lọ fà á sórí ilé ẹ̀ làwọn wà jẹ ní ìsúnfàrẹ̀là gbọ́n wà jẹ ní obì bí ẹni tí ń datọ́ lẹ́nu àtàtẹ́tẹ̀ lóbi ẹ̀yìn kí là ń retí. tó nípa bẹ́ẹ̀ mùmí ní èsè tọ̀ hàn ẹni tó máa máa fẹnu gún yẹn tí wọ́n máa sọ àìdá nípa yẹn yóò wá nǹkan wí sí yẹn la táwọn yẹn máa máa fi hétì yẹn mùmí ní èsè là hàn elépè mo lágbájá ìpè lọ́ọ́ máa ń sẹ́ oníkò ní da fẹ́ni ọ̀sọ̀ èsè pé ń múra ni. mùmí ní èsè àlfáhìṣ alásọkúnnu ọ̀rọ̀ ọ̀rọ̀ bàjẹ́ lọ ṣakaṣaka ọ̀làlùbáwí lòun ní ìsọ̀sà ìsọ̀sà ọlọ́run pẹ́ dání ẹ̀ lépọ̀ àṣà náà nìkan ẹ̀kọ́ nítorí pọ́ jẹ́yàwó òun ọ̀dẹ́ wa ń fọ́ kó là ń sojú wa náà àṣà náà ìjàsà ni àgbẹ̀ ẹ̀ má jọ rìn o tọ́lá ti rẹ̀ jálùkù tó lè sáré fa o lè fa lọ́wọ́ o àtẹ̀ ní pípọ̀ ọ̀dọ̀ tí a mi àwẹ̀ láìkì ìyàwó ń jà abati fẹ́ bí ìtàn báyìí òdèrè èjè nìyẹn wo èmi àti olè jọrin pọ̀ lórí alẹ́kọ̀ọ́lá mọ̀ ní tiẹ̀ lọ́tọ̀ ìmọ̀ sá tí wọ́n bá jáde wọ́n bá tún bí ìṣẹ́jú mẹ́wàá tẹ́gbọ́n òun wọ́n bá tún bí ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n jáde nígbà yẹn orí kìyẹn máa rìn kọ̀gẹ̀rẹ̀ kọ̀gẹ̀rẹ̀ yẹn mi ò nífẹ̀ẹ́ sí gbogbo eléyẹn. ẹlòmíín ti ń lò gbèsè ayé jẹ nìyẹn. wọ́n tọ́ táwọn lábá rí bẹ́ẹ̀ o ọfẹ jágò tó ọfà o borí rẹ ọsàrí bá fa sọ̀rọ̀ ẹyìn ọ̀tọ̀ nìyẹn mọfọ kẹntẹ wa mú kẹ sọ̀rọ̀ ayé di àyà ajá lójú títì àṣà náà ni ìjàta ni wọn ní ìyàwó rẹ nígbà náà wà pọ òun lọ sọ àwọn ìdàrẹ kan máa tún ṣe tán báyìí wọn bá níjọ táwọn ń ṣèyàwó gbogbo ohun tẹ fẹ máa sọ yẹ ẹ ṣe fẹ wa bóyá wọn á tún alẹ́ ọ̀kan lábẹ́kúta bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀ sí ní káwọ́ ti dìde rárá parí lẹ́kṣọ̀ báyà sáré dìde àwọn ó sì ní wọ́n máa ṣe nìyí. wọ́n bá ní àwọn ẹni tí ò ní láǹfààní àti fọ́kàn wọ́n ó gbé jàǹtò báyìí wọ́n ó gbé ńlẹ̀ asanẹ́ àwọn ọmọdé wọn á ní kọ́ lọ já kéèkì lọ já kéèkì sẹ́nu ó tu sí lẹ́nu lójú táyé wọ́n ní kọ́ máa fẹnu gbé ọyẹ ẹsẹ bẹ́ẹ̀ sì máa ṣe tẹ́ bá dénú kọ̀rọ̀ ìjàpá ni kẹsẹ̀ wà mùsùlùmí bọ́tọ̀ bá ti ṣe kẹsẹ̀ ń tó lè máa rántí tó máa dùn ẹlòmíì ti ṣe ìyàwó wèrè rẹ tó ṣe ni ìyàwó ìdá rẹ tó ṣe nìyẹn. ọ̀ya a b c d lọ́sà rẹ fọ̀ fẹ́gẹ́ àbí alif bá àtàtà àwọn òkú gbẹ́sí lọ́ọ̀ fi alif bá àtàtà. ọ̀hún ni ó kí ìbọn lẹ́nu àwọn ìdíje rẹ̀ aláìyá wọ́n kálẹ̀ wọn bùkàlẹ̀ sí ìyá ẹ̀kọ́ wa máa ń jẹ́ ẹ máa tẹ́lẹ̀ sí i. ìgbéyàwó alárinrin ó dùn lọ́dọ̀ àwọn fẹ́ alága àdó àwọn jọ gé kinní síra àwọn lẹ́nu orí gbogbo àwọn eléyàn gba gbogbo àwọn ẹ̀wọ̀n yẹn ìwà àṣà ni mùsùlùmí sọ́ra fún ìyẹn máa ń ní ó yá pé kódà ìyáta náà ni èmi sì rí sí ẹ̀ńdọ́lọ̀ mú ìyàwó méjì wọ́n dẹ̀ fi wọ́n sínú sínú yàrá kan. àṣánà àṣánì ìgbà ẹni tó rún bá kàn òun tó ń máa bọ́ sí ibi bẹ́ẹ̀dì ẹni tó rún ọ̀bá kan yóò sunlẹ̀ àṣánà ọlọ́run fún ọmọ ẹ̀dá níyẹn lè sọjá bẹ́ẹ̀ kódà tọ́lọ́run bá kẹ́yìn fúláàtì lọ́yẹ kéèyàn fi yàwó ẹ̀ kìí ṣe bí irú kọjú sí mi kọjú sí ọ̀tá gbé tí wọ́n máa wá sí kọ́tìnì mọ́ lórí kọ́ lè ba àfa lẹ̀ lọ́sàn gangan kọ́ sọ pé àfi kóhun dalẹ̀. kí ló sì dé ìbá lọ wẹ̀ gbogbo wọn máa súnmọ́. ọkùnrin kan nínú àwọn kọ́sọ́mà wa afẹ́kọ́ ti wáyà sínú ilé wa kí a wá ń sọ ní ah, kí ni a máa lọ gbé bẹ̀ ni wọn bá bá ti gbà ní. wọ́n ní tọ́lójú òun rí tó níbi tó ń gbé wáyà jẹ́ agbọ́dẹ̀ ó ní wọ́n ní ẹ̀fẹ́ yìí náà lè sọ pé súnà dàgbẹ̀ lára alẹ́ yẹn táwọn bá dán súnà wò báyìí ó ní ìyá onílé yẹn wá gbé àpótí lọ sẹ́nu ọ̀nà ilé ìwẹ̀ báyìí yóò àjòkó ńbẹ yóò máa sọ yìí pé àwọn olóṣù lọ́sẹ̀ gẹ́gẹ́ àwọn onílànà ó ń fẹ́kúnmi oníkiri à ẹni ìyàwó òun òun wà rí nǹkan ọlọ́wọ́ ayọ̀ lẹ́mi òun wá máa takpé wàhálà yàrá kó wá mọ̀ mí wọ́n máa lọ gbé pé irú àdéhùn wá lélẹ́ yìí náà ní ọlọ́wọ́ ẹlẹ́dà. so irú bẹ́ẹ̀ yẹn téèyàn náà bá wọn pé ibi tóun tó kalẹ̀ wọ́n nìyẹn ìlàṣà ni kéèyàn tún máa wọrí bí tí ń lọ nìyẹn ọlọ́run pẹ́ dà ní ìlé kọjá bẹ́ẹ̀ kódà dáàbà wọn kàn wá ta tẹ́ǹtì fún wọn báyìí ó ní iye wákàtí tí ó fi retí pé tẹ́ǹtì yìí kọfí kó tó máa bára wọn sí kátàlọ́pọ̀ ọmọ nìyẹn ebi wọn mọ gbàtẹ́jọ wọlé láì sí ilé kárùwà wọn tún máa retí pé àǹfààní ẹ wọn máa níbi jù ó ti mú wọlé nìyí tí wọn bá jáde báyìí wọn gbàgbé jáde àwọn ní kí ló dé ẹnìkan wà ní wá sí súnlẹ̀ pẹ̀lú ara ilé mi ìdìrín ni wọn pẹ̀lú ilé ìdàrẹ́ tó ń gbé yìí náà sòyí lásán náà ni ni ò tí ì yé lásà náà ni ìpínjú ni náà tẹ́lẹ̀ wọn àlọ́ wa àwọn èèyàn sì jókòó lọ́la wò wá ìwà ni à túnlẹ̀ nílé mi ọba àjọsìn ọba àjẹ kí ni kí ni wọn náà wà lọ wá rú ilé jákujàku bẹ́ẹ̀ ni òkè ṣe wà mọ́ ojú ọ̀nà mi la fẹ́ bọ́ sí i àtàmọ́dọ̀ ojú ọ̀nà ti ń sọ nípa. ìyìnyà káfíyìn fún yàn tí lágbájá báyìí ẹni yìnyín ni ẹni àkọọ́lẹ̀ ni wọn حدثنا آدم حدثنا محمد قال حدثنا آدم قال حدثنا شعبة خالد بن عبد الرحمن أنا أبي بكر عن أبيه أن الرجل ذكر عند النبي صلى الله عليه وسلم فأثنى عليه رجل خيرا فقال النبي صلى الله عليه وسلم وحدك قطعت عنك صاحبك يقوله مرارا إن كان أحدكم مادحا لا محل فليقل أحسب, أحسب كذا وكذا إن كان يرى أنه كذلك وأسيبه الله ولا يزكي على الله أحدا قسم خطوط بيلي لكن أنا تعرف ká máa yín yẹn boro ìyẹn ò tún sọ yìí pé ẹni tó bá lọ́lá tó jẹ́ nìyí ká máa fi yìn ìyẹn ni pípọ̀ náà àwọn èèyàn kan ti súnlẹ̀ gbọ́yé mi ni wọ́n kàn wò pé gbogbo anáà bákan náà láti rí lọ́dọ̀ ọlọ́run yọba máa fi àǹfààní bọ́dá àwọn tó máa deliver lecture fún àwọn bọ́dá wa ah, kìnnìkan láàárọ̀ wàlà àwọn eléyìí ní kàwé wọn tún padà kọ ni ìdíbẹ̀ ẹni tó bá lọ́la ọ̀pọ̀lá tó bá jẹ́ mọ́mú pé ní mọ́mú tó bá jẹ́ ọ̀sáàdì pé ní ọ̀sáàdì tó bá yẹ kó jọ ṣéèkù lọ́dọ̀ pé ní ṣéèkù tó bá ṣe pé ọlọ́lá yẹn náà lọ́jọ́ lọ́dọ̀ rẹ̀ pé ní ọlọ́lá ọ̀rọ̀ yẹn ò tí ì yẹ rárá rárá wọn á lọ gbé ẹ wọn ní ìdọ̀ ọlọ́run nìkan lọ́mọ ẹni tó dáa lọ èèyàn náà jọ gbogbo wa àwọn afáwà yẹn náà nítorí bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa bá wa ṣe lẹ́kṣọ̀ tó dáa tó dábò. àìlẹ́kọ̀ọ́ ni ọlọ́nà ẹ̀dínyẹn lè pẹ́ sọ ẹ̀yìn òbí sọ̀rọ̀ yẹn ń bẹ̀ lákéwúdé lónìí wọ́n ní hadathana adam wọ́n ní adam bá a sọ̀rọ̀ yìí pé Shu'ba hadathana àni Khalid wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ Khalid látọ̀dọ̀ Abdurrahman bin Abi Bakr àni abi wọ́n látọ̀dọ̀ bàbá wọ́n ní arákùnrin kan màá ní wọ́n dá akọ ẹ̀ lọ́dọ̀ àni sọ̀sẹ̀lẹ̀ fa asna alayhi rajulun khayra ẹnìkan wá bẹ̀rẹ̀ sí ní buyì títí à ìyẹn pàtàkì ní ẹni dáadáa ní aláàánú mi èèyàn ní bá rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó ń tàn kò sí kú Eh, ó sábẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn ẹgbẹ́dẹ́ ọ̀kọ́ ọ̀làlẹ̀ wọn bá fẹ́ sọlá wa sọ fún báyìí pé wáyé hàt wọn máa ṣe fún ọ alákọ̀ọ́kọ́ ọ̀tọ́ àṣà ọ̀hún kọ̀ sọ hìdìk ọ̀dẹ̀ gé ọrùn ọ̀rẹ́ rẹ ó sì gé lọ́rùn rẹ sọ sọlá wí fi ẹ̀rí fíró ẹ̀ náà lọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ní bòtítọ́ mo sọ lọ́wọ́ àṣálà gbà tí wọ́n sọ wípé sayyiduna ibnu sayyidina khairuna ibnu khairina tó ń gbé àdéhùn sálámì òjijì ọlọ́run ní ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ọ̀rọ̀ yìnyẹn ẹ̀wí ìwú tẹ́ ń wí àbí kẹ́ ẹ̀wí apá kan bẹ̀. ṣùgbọ́n o láàyè sàwéyà nẹ́kọ̀ mọ̀ ẹ fẹ́ sọ àpọ́nlé tí ń bẹ fún mi ẹ padà wá irú ròyìn tẹ́ ẹ fi ròyìn ọlọ́wọ́ ẹ padà fi ròyìn mi. nírú abala ló mú wa wọ pé láwùláwù tí ẹ wá ṣe tàmẹ́bìnrin ìlànà tó fura ju dúníyà mínà làádàmì wọn ò ní máyé jáde nínú òkú. wọ́n ní fàmọ́ abúlágò lẹ́ ẹlmi fíhi anahu basharun wa anahu khairu khaliki lahi kulli ó ní ohun tó ti àjẹ paríparí ọ̀rọ̀ nípa ìfọ̀sẹ́lá ni pé ọlọ́ jẹ́ èèyàn èèyàn tó tún jẹ́ yìí lọ́rọ̀ tí a ló ti àbọ̀rọ̀ jẹ. ẹ dáàbò kí ló fẹ́ ó sọ pé wọ́n mi ní wọn lómi àìmọ̀ lọ́wọ́ wà ìpẹ́lẹ̀ wípé mú wà ní ọ̀sálà òní mọ́ wàhálà àti pálámù wa ẹ dáàbò kí ló fẹ́ kù fọlọ́. yíyan anẹ́bí nìyẹn àti túwọ̀. ìṣọ̀lọ́run sọ pé ẹ má gbà ṣe táàdì láàyè kọ́ tayọ. tẹ́ ẹ bá pè mí tẹ́ bá fẹ́ sọ ẹ pè mí lẹ́rọ ọlọ́run ẹ pè mí lójú ọlọ́run. òjì ọlọ́run wa sọ fún arákùnrin pé kọ̀dá àìta ọ̀nà ọ̀sọ̀ ìdìkà ó sì gé ọrùn ọ̀rẹ́ rẹ̀ ọlọ́run ni ọ̀dà nǹkan máa dì ha tó bá já sí pé wọn á lọ bákan náà gbogbo àti jọ nílọ́dọ̀ ọlọ́run ẹ̀ fọ́ ṣe ẹ ṣe ń wá a tani ó di sẹ́yìn tí ó sọ tí ó sọ fún wọn wọlé ọbẹ̀ tí a sọ lóyìí dà àmọ́rírì ìmùtẹ́sẹ̀ yìí ó tó ti ṣe báyìí báyìí báyìí dáa fẹ́ o ẹ̀rí pé orí tẹ̀lé òògùn. láwọn yẹn bá ti dé rádà mẹ́rin wọ́n á béèrè pé ìlú wo la ti kàn yín wọ́n ní sẹ́yìn ní kọ̀ lùí. Màmí à gbogbo wa bá kan náà láti dé lọ́dọ̀ ọlọ́run kéèyàn máa kéèyàn máa fi iyì kan tí ò ṣe àìrọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé pé ní kọ̀ọ̀kan yín ó gbọ́dọ̀ yìnyẹn láàmú àlà ọ̀sọ́gbó tó fẹ́ dá. Ìbí náà ilẹ̀ tó fẹ́ gbà nǹkan mi lọ́dọ̀ wọ́n ní yin ní yin ní. Ẹni sèmi nítòbìnrin mi tó fi jẹ ní àbùkù lọ́dọ̀ ọkọ rẹ̀ òjò bẹ́ẹ̀ náà ó ti rẹ́rẹ́ fún ó sanwó èlò ó rè lùbọ́ ìyẹn tó wá ń bọ̀ ó tún yọ ọmọ gbogbo ọ̀ra powder milk àti kọ́ńfìtà dẹ́nu ọ̀wáwí kankan ọkọ̀ ìgbà sílé ẹ̀ Abdullahi lọ́ọ́ gbà lọ́wọ́ wọn ìyẹn ni wánà wọn á ṣe tán kẹ́kẹ́.

ọlọ́run àfàbákà ti tẹ́ yín o ó dùn mọ́ mi gan o lẹ́yìn tí omi gẹ̀gẹ́ abara mòore jẹ a máa ń yín yẹn ni kánú àdìsí pé ìyẹn gé ọrùn rẹ ìrọ tó bá já sí wípé nìkọ̀ọ̀kan yìí kò sí àfikún sáyìn yẹn nìyẹn pé ó tún fẹ́ gbà mí. fàlìyẹ́ kò lè kọ́ máa báyìí pé ahsibu kádà wà kádà àpájùlọ ìròyìn tó pamọ́ pé bá a ṣe ń wo àwọn àfáà wa ah, a yóò lórí ló ṣùgbọ́n àwọn arìnrìn fẹ́ ọlọ́run wọn kò tí ì pọ̀ jù ìpí pọ̀ nù nǹkan tí wọ́n sì máa ń sọ àríwá ń ṣe bá rí bẹ́ẹ̀ èmi ń lérò pé ọ̀. Ah, ọlọ́run ló mọ̀ jù ẹni ọlọ́run làwọn afáwa yìí wọ́n sì dúró tì mọ̀ wọn kí ẹ pọ̀ jù wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n sì lò lákàrin tí yẹn mọ̀ pé yàrá ìlùmọ̀já ìdù ọkọ̀ mọ̀ òjòkó mélòó mélòó ẹni tó kọ́ mọ̀ sọ pé owó ló kù báyìí òun ti kí ó kẹ́ ó mọ̀ máa dá aráyè wàhálà. yá sọ ọmọ mi kan gbà tá à ń kẹ́kẹ́ rọ ẹ̀ ní ọ̀sáàdì ń tẹ̀kọ́nù tá a lọ fà yín náà hàn yà lẹ́mú ọ̀tẹ̀rì jù náà wọ́n là yà lẹ́mú. ìdí kura lẹ́yìn lọ ọ̀gá ni wọ́n ta yín mọ́lẹ́sẹ̀ yìí ẹ̀yin bá ń kẹ́kẹ́ rọ àwọn míì ń kẹ́kẹ́ rọ. àìsàn ní ti ìgbádùn báyìí yóò tún wà lẹ́nu kí ẹ̀ wá rẹ́ nìkan tó lóore jùlọ wa lọ tó fi taratara fẹ̀sì bẹ́ẹ̀ kó sì ṣiṣẹ́ sí àgbà àbá ti wú ẹni yìí ó à ìwọ̀n tí wọ́n ké wọ́n ń ṣe wàhálà lórí bí wọ́n ṣe máa lò ọlọ́run mọ̀ wọ́n jù wá. àgbà àfáà ni wọ́n àfáà làwọn náà. wọ́n á rò pé láì pé lè yọ òun ẹ̀kọ́ rárá níbi òun. tíyẹn bá rí ẹnìyẹn bẹ́ẹ̀ pẹ̀lú ìwọ̀nba ọ̀fítótó téèyàn ṣe àyè bá àwọn olè bára ẹlẹ́ni tí wọ́n gbé makrofóònù àyè pé súnà náà wàá gbà yẹn wọlé ni hmm, súnà gbà wọlé kò pè é lọ́lọ́run bí kò sọ pé ẹ wo ẹ má wọlé dára ànẹ́bí ti wà ní. wàhálà ti débi mi ọ̀dẹ̀ sànẹ́bí mi mọ̀ lẹ́yìn ànẹ́bí wa sọ̀rọ̀ àtúlá orí kó ti sùn. mo gbá nínú gbá kí yẹn kọ̀ọ̀kan kó sì lò á rí àwọn bàbá wa iṣẹ́ mi ti máa ń ṣe kẹ́lẹ́ kódé yẹn lè má pẹ̀rẹ̀ nǹkan tí wọ́n ṣe tí wọ́n dìde ìdìde wọn kan ewúrú nǹkan báyìí ẹ pé lè máa wò fáwọn tí ó lè ṣe bẹ́ẹ̀ sẹ́kù púpọ̀ lórílẹ̀ wò àbàbà ẹ̀ sì ṣe nǹkan báyìí lóòótọ́ tẹ́ni yẹn bá gba máikrófóònù gbogbo kìíní ní ọ̀rọ̀ àṣàdànù lẹ́ẹ̀kọ́ kan yàtọ̀ báwọn afáwà kan tí wọ́n bá yí gbogbo ẹ̀ mọ́ pé ah, ẹ ṣe òun bí ọmọ tó kù mí lẹ́ẹ̀kan yẹn dáadáa gbogbo bó o ṣe ń kì mí mẹ́sàn-án mẹ́wàá yẹn bó ti yẹ kó rí náà lọ́wọ́ yẹn. bàbá àwọn kan ṣe ṣe fún mi lẹ́kọ̀ọ́ nìyẹn bí àwọn kan wọ́n tẹ̀ mí lẹ́kọ̀ọ́ ni. wọ́n bá ní ẹ àwọn fẹ́ fẹ́ gbọ́ tán ẹ àwọn fẹ́ gbọ́ tán ẹ bó mo ṣe lò gbé sí ayé mi wọ́n bá dọ̀hún báyìí. wọ́n di pélé yìí ó dìde wọ́n ní kọ́ máa kọrin kì tọ̀hún ó dìde àẹ́ wà ó. mo ní kódà tí bá mọ̀ pé àràtẹ́ náwó nìyí pẹ̀lú ògo Ọlọ́run ti sálọ tàbí kí n sì má wà. torí bẹ́ẹ̀ àwọn àfáà yín àwọn ni wọ́n ní gbogbo nǹkan tẹ̀wé láti dájú àwọn nǹkan tá a kọ́ lára àwọn ọ̀fà wa ni. sẹ́kùn alálùbá náà wọ́n fi máa kọ́ lọ́wọ́ tààlà àìní ìjókòó mi wọ́n máa gùn wọ́n síbẹ̀ wọ́n ròyìn wọn nìkan ni wọ́n ìgbà kan wọ́n ní bọ́mọ ya wa ti wí yẹn òun ní wò bẹ́ẹ̀ o <laughs> òun ní wò bẹ́ẹ̀ ọlọ́lọ́wọ́ báwọn ti jábọ́ lọ́dọ̀ rẹ o wọ́n sọ náà sọ pé ẹ̀ bẹ́ẹ̀ ti wá sọ̀rọ̀ wà yẹn tẹ̀rí bí ẹ yá ìgàn pé ẹ mọ gbogbo nǹkan tá a máa ń sọ gbogbo àwọn míì tẹ̀ bá ní mẹ́nu bà nínú dáadáa tá a máa ń sọ ẹ̀yà kéèyàn sọ bẹ́ẹ̀. àdúgbò sálá ni ẹ tó bá rí pé nìkan bẹ kò sí àtikó wuyì ìrònísì àfa àlọ́wà ńlá lọ́wọ́ sọ wípé àwọn afáwà yìí aláìmọ̀kan ni wọ́n ẹ kílẹ̀ wá ní kí wọ́n wá sọ fún wa. tọ́lá wà ní jókòó ya aláìmọ̀kẹ́ ni ṣé fákìtù ṣe yìí láyọ̀ ẹni tẹ̀lé òkú yẹn wọ́n á ní pé káfí máa yìnbọn láyé ìboro à à irọ́ tómi ẹ̀rí pé irú ipò yẹn ipò kéèyàn yìí yẹn mi ti máa ń tọrọ ọtọrọ o tún sẹ tọrọ nǹkan ní labantu kan ikú kéèyàn yíyàn ní kábílẹ̀ gbà mí. wọ́n á sọ pé wọ́n ti wà yìí tálákà ọlọ́run gbà mí wọ́n áhà. sọ èèyàn fi kiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ yẹn pé à ń lérò wọn báyìí. nígbà tí èèyàn rí bẹ́ẹ̀ èèyàn á sọ pé wàhálà sí gbogbo wọ́ọ̀ ọlọ́run lè ṣírò rẹ̀ dùn mí lọ́wọ́ ẹ̀rí pé lóyìn tẹ́ bí o ti parí bẹ́ẹ̀. a fi ń wo wọn pé a ah, nínú àwọn ẹni tí wọ́n ní tí wọ́n fi máa ná ìròyìn dáadáa nínú àwọn káàsì ńlẹ̀ kan pé kọ́lọ̀ ń tọ́jú bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún wọn báwa ṣe ń rí wọn ìyẹn lè má pẹ̀rẹ̀ bíi méjì wá onígbà báyìí rẹ kó lọ bá wọn lójijì wọn sá wọn lẹ́wọ́ kẹgbà yẹn òun ti bẹ́ẹ̀ wọ́n lẹ̀ ní gbọ́wọ́ òfo lọ wọ́n tún ṣe nǹkan báyìí lóòótọ́ ẹni ò ní láìkẹ́ ní nífẹ̀ẹ́ rẹ o. mọ̀rọ̀ rò bá nìyẹn di báwa sì ṣe ń wò wọn báyìí wọn ni pé nǹkan tí wọn ń gbọ́ yé pé ká ní ká ná sì ń wọ́n la alọ́lọ́ ìlà. pé pé lágbájá báyìí lọ dà ọlọ́run tíyẹn bá wíro eléyìí ẹ̀rí kéde pé èèyàn fẹ́kẹ́ nìyẹn wà lójẹ́ náà kéde pa àti sọ ọmọ nìyẹn aláàbí sọ pé bá a ti ròyìn rẹ̀ yẹ ọlọ́mọ àgbà bẹ́ẹ̀ o kò sí bẹ́ẹ̀. inú àgbáyé dábàá nu hadith yẹn òun ni yí pé tíyẹn bá ríyàn lójúkulójú báyìí kíyẹn má máa yìnyẹn. torí èèyàn ni wá ní máa ń fẹ́ kéèyàn gba ìtàn jẹ bákan náà afẹ́jẹ́ kéèyàn jọra ẹ̀ lójú káwọn náà sọ́ra tó bá ti ń bọ́ sí ibi tẹ́nìyẹn wà gángan la bẹ̀rẹ̀ sí ní sọ pé orí báyìí ó dà báyìí ó ṣe kíní kan ó ṣe gbá ó ṣe gẹ́gẹ́ bí èèyàn ni wọ́n fẹ́ gbà tàn yẹn ibẹ̀ pé èèyàn sọ nǹkan yẹn mọ́ níwọ̀n ìkejì òun ni wípé tawkilu halil mamduh fi nihayati ilallah ẹni tá a bá ń yí ká parí ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́ ojú mi lọ òun ni ká máa fi parí ẹ̀ ìpèfà owó hasibu ìjọba yẹn pé a'lamu bi hali bóyá àtàlẹ́mí rí ìmọ̀ bínú ṣe rí o ẹ bí irú owó táwọn èèyàn wá ní sẹ́yìn ní ogun idán kẹ́nìkan wá lọ orí owó rọ̀bìrọ̀bì bẹ́ẹ̀ fọ́ á bẹ̀rẹ̀ sí iná ọmọ àwì sí pé tó àwa ń lérò wọn ètò àánú ọlọ́run tọ́lọ́run fún wáyé wọ́n sì máa ń gbìyànjú ẹ̀sùn jọ́ ọ̀nà ọlọ́run sọ́sà tọ́fà àti dánilá àti wọ́sà tọ́fà èyí ni òun orí ti tẹ́ ń gbọ́ nù sí láwọn tí yìí ò lérò báyìí ẹnìkan dẹ̀ sọ lónìí pé owó tó bíi ti pọ̀ jù ó ti dàdánwò náà nìyẹn. ó sì yẹ káwa náà lẹ́kọ̀ọ́ ń pa àwọn tó ti ní lánàá wọn padà lórí pamọ́ nísìnyí wa ìyá àti láwọn ìlú gbogbo dúkìá wọn ni wọ́n ti tà mí. àwa ń sọ̀rọ̀ ẹnìkan tí ń ra dúkìá bẹ́ẹ̀ rẹ́ ẹnìkan wa ń sọ pé dúkìá tóun náà ra yẹn náà wọ́n padà rà náà mo ní sẹ́kì ní yọ̀ ó ní àá ah, ah, ó ti dẹ́dẹ̀ táwọn ọmọ rẹ̀ tó rà fún àti fámìlì yẹn tọ́rẹ̀. orí bẹ́ẹ̀ kéèyàn lẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn ni téèyàn bá sọ pé mo lówó kan ó yí da láàánú wọn máa fi kọ́rọ̀ kan jọ káàkiri òun ló kojọ òun ni ó ṣèṣirò rẹ̀ wọn bá lò balabala ìbọwọ́ òun náà lẹ́nìkan gba one point eh, four million ní ìpàdé láàrin ìjọ mẹ́ta tó mọ̀ túmọ̀ ẹ̀ nígbà tí ò ní túmọ̀ yóò bomi sùn bẹ́ẹ̀ yóò mú kúkúrú bẹ́ẹ̀ yóò ṣe kí ni parí lẹ́nu ọ̀dẹ̀ ní jáde nù lé mẹ́wàá mẹ́rin ká lọ kọ́lé lọ kọ́lé ọgọ́rùn kí lọ́ọ́ fi kí lọ́ọ́ fi léyìn dà kọ́lé bíi hundred ipe ilé ẹ̀kọ́ kẹ́sí fúláàtì kọ̀ọ̀kan hundred gbé wọn ti fẹ́ tà tó ṣé wọn ní kọ́ fáwọn ni dípò bẹ́ẹ̀ báyìí àtọ́ àrẹ́lómi ti tẹ̀ ń lọ ọ̀rọ̀ alẹ́ plọ̀tì kan tí wàá lọ kọ́ fọ́ọ̀mù ẹ̀dúró bẹ́ẹ̀ àti ní bàbá ti kọ́lé bí <laughs> ọgọ́rùn-ún jù bẹ́ẹ̀ lọ. Tóbi ti pé kájíkẹ́sì yé wa ẹ wà wọn lábá yẹn sísun àdéyàwó yé wọn ó nílé tí ń gbé sínú òun fẹ́ fi yòókù ó ti nílé ló fa àwọn ọmọ sí ó ti lọ́kọ̀ kò sí wàhálà wọn wọ́n fẹ́ lọ́kọ̀ ọ̀kan ẹ̀fọ́ wọn ó láti bẹ̀rẹ̀ sí lọ kóra àlùjọ káàkiri ẹrù àkìtàn ẹrù rádaràda ṣe pé kódà ẹni tí òní fi ń bẹ̀rẹ̀ ń wà láti ó dẹ̀ ẹnìyẹn ń sọ báyà rà mí ń sẹ́ kiri mi ẹnìyẹn sọ pé òṣìṣẹ́ ti mú tẹ́tí káwọn kọjá gbogbo eléyìí pé òun náà rà ni wọ́n rà lọ́wọ́ tí wọ́n náà sọ pàpàdà yá ni. sóhun sẹ́ lọ́ọ́ ra lẹ́ ń kọ́ ni àbẹ̀ sọ́sẹ̀ lọ́ọ́ ra lẹ́ ń kọ́ ni tèmi wọ́n ti gbélé lẹ̀ báyìí wọ́n padà rà á lẹ̀ lọ́wọ́ tí ẹni wọn darul aitam wal armala ṣégbé gbogbo àwọn ẹni tára àwọn òlé ọyẹ máa bọ̀ wọ́n sì yẹn lájínẹ́ lórí ẹ̀ àti ìrè kan gbé kalẹ̀ ní irú àwọn tó ń ṣe nǹkan lè ṣe àwọn lọ́dẹ̀ sì máa kú wọn. ìyá àwọn tára àwọn òlé àwọn dà wọ́n yọjú wọ́n sì yẹn àwọn ẹni tí wọ́n sọ wọn lọlé wọn wọ́n sọ fífi wọn. iṣẹ́ kẹlẹ́kẹlẹ́ lọ́mọ àkọ́ òróró lè fi lọ́mọ. iṣẹ́ amadi àgbàdo ta lọ́kọ̀ òrò freedom débi kí ọ̀rọ̀ àgbàdo iṣẹ́ amadi kí ní lọ́kọ̀ orí kìíní kan ìwọ gba two hundred ìwọ gba two hundred irú eléyà àkọ́kọ́ ti já ń parẹ́ àgbẹ̀rọ̀ ní parẹ́ tó máa wa tí máa ń ṣe dáadáa wo àgbàbá kan tí wọ́n bá ti ké sí lọ́wọ́ kan báyìí bí ọlọ́kadà ni ó ti dé wọ́n á wò ó sùn pé ah, àwọn ọ̀rọ̀ kadà ó yín sì gbàgbà gùn àwọn ọ̀fẹ́ kẹ́ni yóò tún wà náà tí wọ́n máa tá rárá wọn wọ́n wá gbèrò bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọ jáde fẹ́ tí wọ́n ò rí ṣe tán fi kú ẹni lọ́jọ́ máa wá súnmọ́ ẹ̀ máa lọ pé èmi ò mọ àsọ́lẹ̀ o ṣùgbọ́n ní àsọ́lẹ̀ nínú dáadáa lọ́wọ́ wọ́n bá sọ fún àwọn oṣù ó sì lọ wọn lẹ́nu jọ́ mẹ́ta yìí ni wọ́n sọ fún mi pé àwọn bàbá yẹn sùsù mọ́ra làjá jì fún bàbá bóyá bí ẹ̀yìn ọdún kí àbọ̀tún mélòó ní bàbá bá tún dé bàbá ní à òun ní kí wá kí yé rè kí ló dìde èmi náà èmi rè kẹ́tẹ́ ní wàá máa lọlé ike ẹ ṣé ọbẹ̀ yìí ti tán ni èlé lẹ́yìn lọ́kẹ́ òun mo ní kóhun tó wá kí yé ni níjọ́ tó wá ẹnìyẹn tún sọ fún mi ṣé táwọn eléyìí ni ò sí irú ṣọ́ọ̀bù yẹn àyìn lọ́dẹ̀ wàá fún yẹn ẹ̀yìn fún mọ̀rọ̀ ìfún àwọn olówó kúrónóṣì ní sọ̀rọ̀ ìdíyà nígbà táwọn ti kọ́kọ́ ní dúkìá fẹ́ẹ́ nìkọ̀kẹ́ ní ọ̀dà oníyàwó mẹ́rin ọ̀yà ilé kọ̀ọ̀kan nìkọ̀kan ọ̀dà òbí mọ báyìí ilé kọ̀ọ̀kan ọ̀dà mútò kọ̀ọ̀kan wúlẹ̀ pọ̀ láwọn ọ̀dà haúsá yẹrẹrẹrẹ tó yẹ kó wọ́n ra mútò kẹ́ nìkọ̀kan nù wọn yòókù tó kù báyìí ọlọ́run ọdún sí lóbi jáde pé owó tọ̀hún yẹn àtìrẹ́dìrẹ́ ni owó tọ̀dọ̀ tí wọ́n ń gbà yẹn ni ọba ní tọ́ba ti kú báyọ̀ káfóró nìyẹn ẹni gbúrò ẹ̀ mọ́ ẹ lọ́ wàá wò dáadáa ẹni gbúrò ẹ̀ mọ́ rárá kí ni ìyàtọ̀ láàrin Dangote àti Sankago ẹ máa sọ fún mi táǹtàtà èmi rẹ̀ kẹ́mẹ́ gbogbo wọn ẹ mọyì ọjọ́ tí àwọn nàìjíríà ti ń lo pléènì tankago látijọ́ yìí lọ́dọ̀ọ́rọ́wọ́ láti wọn tí ọbẹ̀ ètò mẹ́wàá gẹ̀rẹ́ ọlọ́run kọ́ mọyì ẹ̀ wọ́n bá dì fọ́ọ̀tì àwọn ọmọ mọ́là báyìí pẹ̀lú ògùn ọlọ́run kó tó tójọ́ mẹ́rin ogun ọdẹ sáwọ́dí padà wọ́n ní dìfọ́ọ̀tì ni wọ́n káwọn ọmọ mọ́là wọn dá padà sí kánú wọ́n máa yín ní ìlànà wọ́n dá padà sí kánú pẹ̀lú ògùn ọlọ́run tí ọbẹ̀ ètò sì ti mọ́ wọ́n padà sí ìrọ́kùrọ̀ ní pléènì yóò tún rán wọn lọ rẹ̀ ẹlòmíì láàrin ọdún yìí lásán ó ti lọ ọmúra lẹ́ẹ̀mẹ́ta alẹ́ rèé tí ó ti fẹ́ nínú àwa ọ̀yà ó ti lọ mẹ́ta láàrin ọdún yìí nìkan ẹ̀mẹ́ta lówó yẹn owó yẹn wà ń yà fún rẹ wà ń jẹ àtọlẹtọlẹ wọn máa sọ pé ẹni tó ń pè Dangote nìyẹn ọkọọkọ òkè mo rí i mo kọ òkè eléyìí ni wọn ń pè Dangote orí ńlọrin jọ yẹn ẹlọ́wọ́ ọlọ́wọ́ agbọ́dọ́jà sọ àbúrò jẹ̀mí làyè ń jọ́ ni ó sàǹpákí báyìí ẹni tó ń pè ní wọ́n kì í da gbogbo. tó nítorí bẹ́ẹ̀ kàlára ẹni kani wọ́n ká jẹ́ kí tọ́lọ́run ọba mú jẹ́ kí tọ́lọ́run ọba mú wọ́n á sọ pé ẹni ọ̀nẹ́ alámàkì kó làásùmọ̀ tó lè kó jọ ẹlẹ́mìí tán ní aráàmù kó jọ pẹ̀lú ti kú ṣe iṣẹ́ lọ́jọ́ ẹ̀ ti dẹ́ ìwà ni òde kọ́ mọ́ ẹni tí èèyàn dẹ̀ lérò lèyẹn ń kà mọ́. wọ́n múra ẹnìkan fún wa kẹ́mijọ́ mẹ́ta ọlọ́ọ̀hì ẹlẹ́yà ni wọ́n pè yàwó ẹ̀ òun gan ní àfa àsúnà lèyìn ó pè sáhìú dẹ̀ tó ń fi ànẹ́bọ̀ tó fi sìn yẹn sùn. gbogbo àrìmọ́lẹ̀ àsomọ́ kìnnìkan ẹ̀ńdá kan ẹlẹ́yà tẹ̀lé sẹ́yìn wa ni ọ̀sẹ̀ tó ṣe ní wáyé ògùn burúkú ògùn kàǹkàǹkà lórí owó yìí adáfẹ́ tó yẹ. sọ ìwọ náà wàá fẹ́ ròyìn eléyẹ wọn á ní ní ohun tọ́lọ̀ ń kókó jọ fún ọ wọn tọ̀sí wọn fẹ́ eléṣù débi tó náà lè pèsè ọlọ́ọ̀ parí iṣẹ́ náà tó wọn lọ́wọ́ àṣìbù àwọn wò bẹ́ẹ̀ o ẹni rẹ ni wọ́n wọ́n sì tún lówó wọn nẹ síbi dáadáa àwọn òbẹ́ o ọlọ́run mọ̀ wọ́n jù wá lọ ìyẹn òwì parí eléyàn kẹ́kọ̀ọ́ tó ti tọ́lọ́ sọ̀tọ́ láńdó fi kọ́ wa ìkẹta wọn ló tún fẹ̀tọ́ àdìyẹ̀kú nàìjíríà aláṣẹ́bí ilẹ̀ ọ̀sìn ìtọ́ nìyẹn mọ́tì fún yẹn ọgbọ́dọ̀ yẹn fa dábàá dáadáa pẹ̀lẹ́ nìyẹn kì í sì pé ìyẹn máa sọ ní àsọkúlù ọ̀rọ̀ ni ò àrísọ ni kéèyàn máa sọ bá a ti ń wò wọ́n yìí nígbìyànjú ni wọ́n tí wọ́n fi kéè sàtọ̀kùnù wípé kí èdè ẹ̀ má parọ́ tẹ́lẹ̀ ẹ̀ jẹ́ ni àwọn bàbá yìí sí ọlọ́run lábẹ́ wọn ṣe. wọ́n ń kó láyé báyà lè jẹ́nà síréètì náà ni. sẹ́mọ̀ pẹ́ nìyẹn ó ń pinnu kì ṣe pé bóyá àárín sọ. wọ́n àti wọn àwọn àfa wa yìí bá nǹkan bá jẹ́ tọ́lọ́run mọ́ dábàá máa ń sáré lọ. àǹbẹ̀ lọ́hùn kọ́ náà yé kí wọ́n tán sórí ìṣesí wọn jọra ní sẹ́mi ọlọ́run wọ̀. ẹ gbọ́rọ̀ yẹn ṣé bá àti ń rí i ṣùgbọ́n lọ́hùn mọ̀ wọ́n jù wá lọ. ẹ̀rí. sòtòrí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ wí pọ́n nítorí pé ọlọ́run ọba àlejò ọ̀la àlèmú ìsara ayèrè náà ẹni tó fẹ́ máa yìn yẹn báyà wọn náà dáa jùlọ. wọ́n ní ìnẹ́lẹ̀ rí ansa tẹ́rí ju wọ́tá amúlò mínálíbárì yàtì mẹ́sìkìnì ní mẹ́sìkìnì ẹni tí wọ́n rẹ̀ kàn rẹ̀ yẹn nú àwọn èèyàn aláìní ọmọ aláìní wọ́n sì wò pé àti wọn bá dọ́dọ̀ rẹ̀ ní ìdí ọdún òun gẹ́gẹ́ bá ńlá tálákùú tàbí. ìkẹrin ọ̀hún ni pé tá a bá fi páyà tá a fẹ́ yìn yẹn ẹ̀sán tí a fẹ́ jọrọ ẹ̀ lójú kí yẹn ra wíyìn yẹn níwọ̀n ọba ní sojú ẹ̀ ẹ̀rí kí yẹn wí ní sojú ẹ̀ ọ̀yà yìí kọ̀ rẹ̀ sí. نجا ميلا أخي إجازة هنا وني عن محمد بن حدثنا محمد قال حدث محمد بن صباح قال حدث إسماعيل بن زكريا قال حدث من زكريا بن عبد الله عن أبي بردة عن أبي موسى قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يسري على رجل ويسريه فقال النبي صلى الله عليه وسلم أهلكتم أو قتلتم ظهر الرجل tọ́ hadith yẹn náà jọ yìí dáa kíkan muhammad bin sabah hadathana ó ní ismail bin zakariya náà bá wa sọ̀rọ̀ ó ní buraidu bin abdullahi ó sọ fún ọ̀yọ́ alátọ̀dà bíi bukta látọ̀dà bíi musa radiyallahu ta'ala anhu ó ní mo gbá nípa sálám ó ní ànípa sálám gbọ́ arákùnrin kan yusni ala rajuli ó bẹ̀rẹ̀ sí ní yin arákùnrin kan wọ́yọ̀ sọ̀rí ìwà ń pọn ọlá kan kò ànípa wà sọ pé ahlẹ́kìtù ẹ̀ máa ti parun àyẹ̀bẹ̀ kọ́kọ́ tó àtún záhàrọ̀ rọ́jù ni ẹ sì gé ẹ nìyí lẹ́yìn pẹ̀lú ara tẹ̀ ń dẹ́wò yìí ẹ sì gé e lẹ́yìn ẹ máa ti gé e lẹ́yìn pẹ̀lú ohun tẹ̀ ń ṣe yìí. wọ́n ti dábàá wo àdìsí yìí ẹ́ ọ jẹ́ nǹkan tó ń pọ̀ fún ni nípa àpọ́npo àti àyìnbóró nítorí bá jẹ́ kó ń dọ̀hún jọrọ ẹ̀ lójú adẹ̀fẹ́ ní ìgbéraga ẹ̀yà tó kàdé ìdílọ́fẹ́. حدثنا أبو بيصة قال حدثنا سفيان عن عمران بن مسلم عن إبراهيم الطيلي عن أبيه قال كنا جلوسا عند عمر وأثنى رجل على رجل في وجهه فقال أقرت رجلا أقرك الله سبحان الله آه هو حديث إلينا يعني قبيصة حدثنا أن سفيان ذكر لا تدع عمران بن مسلم لا تدع إبراهيم التيمي عن أبي قال وأجوك لدى عمر فأثنى رجل على رجل في وجهه àwọn náà gbàgbọ́ yá ní sọ̀sílá wọ́n lẹ́nìkan wá bẹ̀rẹ̀ sí ní yin ẹnìkan lójú ọmọrù báyìí wọ́n ní ọmọrù wá sọ pé àkọ́rìtà rọ́jù lẹ ẹ́ o sì kó parun bárakùnrin yẹn àkọ́ràkà lọ ọlọ́run má pa wọn nínú òun yìí ń sojú rẹ̀ ọbẹ̀ bá tiẹ̀ jẹ́ ni ẹ̀rí agbọ́yé hadith yẹn wọ́n láwọn ọ̀rìn làwọn ọ̀sọ́ báyìí pé ọ̀sẹ̀ tó fún márùn-ún kàtọ́ọ̀tù àdúà ala rajul bi halaki dunya wọ́n ní Umaru lè wí bẹ́ẹ̀ nítorí pé nìyẹn ti ṣe fún ọmọ ọ̀yá rẹ̀ fún tó lè kó parun ẹ̀sìn bẹ́ẹ̀ nìyẹn yóò jẹ́ kẹ́sìn rẹ̀ parun ni Umaru ṣe ọ̀rọ̀ yẹn ọjọ́ bí èpè ìpè àkọ́rakàlá ọ̀fẹ́ pẹ̀sìn rẹ̀ run ẹ̀sìn tiẹ̀ ní ọmọ àparun wọ́n láti lè sọ yí pé umaru ká sọ̀rọ̀ yẹn pé kò nífẹ̀ẹ́ sí nǹkan tó ṣe kéde pépè lọ́sẹ̀ fún kẹ́ni ẹ fi síwọ́ kó fi má dẹ̀ rú ẹ̀ wò mọ́ wọ́n yẹ kàdé ìsìtọ́ sẹ́yìn kàdó. حدثنا عبد السلام قال حدثنا عبد عن عبد عن عبيد الله عن اسلام بن اسلم عن ابيه قال سمعت عمر يقول المدح دبح قال محمد يعني اذا قبلها. طب اذا قبلها. وانا عبد السلام حدثنا وانا حفص حدثنا على لا تدع عبيد لا تدع زيد بن أسلم عن أبي أن مبا عمر يقول أن المدح كي يماني يذبح يدوم بوديو بكي يقبو بلين يلون قال محمد يعني إذا قبلها أني tí yẹn yẹn tọ́ bí ti gbà wọlé wọ́n ti gbà kí wọ́n da ọ̀bẹ déhùn lọ́rùn ni wọ́n wí báyọ̀ bá ní ẹsẹ̀ o ẹ kú ohun látàárọ̀ sọrí bẹ́ẹ̀ ká sọ́ra àlọ́ sọ́lọ́ sọ́lọ́ sọ́lọ́. ìbéèrè báwọn ẹ̀hẹ́ gbá kínní ẹ̀ ọ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ rí kó gbogbo ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́tún ọjà ẹ̀dọ̀ ní ọgbà.

ẹ ọ yẹ kọ́ máa kọ́ náà ni kọ́ sá máa kọ́ kọ́ máa kọ́ kọ́ máa kọ́ alẹ́ ti gẹ̀ẹ́sì wọ́n bá ti ń ròyìn ẹ̀yẹn kọ́ máa kọ́ kíra ǹdí wàá rí bẹ́ẹ̀ ni ẹ̀yin kan lẹ́ làwọn ròyìn dáadáa tẹ̀ ń sọ èmi wo alẹ́ ti gẹ̀ẹ́sì gbogbo ohun tẹ̀mí látara yìí náà lẹ̀ ẹ̀mẹ́ ti wà á jí kọ́lọ́n kó tó wà lẹ́nu rẹ̀ yọ máa wí padà bẹ́ẹ̀ ṣe sí àwọn afá àtúnmẹ̀ mi ìmọ̀kùnrin náà wà fọkàn balẹ̀ ah, ẹ mà kán lé àfa. Wa alaikum salaam ọba. àkókò ọ̀rọ̀ ẹ sẹ́rí gbogbo yín máa wọlé lẹ́ẹ̀kan náà ẹ bá ti wá wọlé ẹ wàá ju sálámọ̀ sí lẹ́ẹ̀kan náà tó di yé ẹnìkan lè sọ láàrin kó sọ pé sẹ́lẹ̀mọ́ alálìmọ́lẹ̀ àbí sẹ́lẹ̀mọ́ alálẹ̀ amír ẹ sálámọ̀ sí bàbá gbogbo yín ọkàn ìwílẹ̀ kan náà fi asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wọn gán kọ́kọ́ wò pé lórí ìdè náà lẹ́jọ́ ẹni àyẹn ló tún á kù báyìí pé kì í ṣe mùsùlùmí ẹtí bàbá kárólé bàbá àbí kìnnì kan tí ó ṣàjẹ́ pé lẹ́ẹ̀kan náà ẹ̀dùn ní ẹ̀ níbẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ẹ̀lẹ́ bàbá àbí kìnnì kan lẹ́ẹ̀ máa ń wí ní ọmọ ọmọ fi kí wọn ọkà máa nìtẹ̀ bọ́nu báyìí pé kárólé bí kára máa lé náà ní ọlọ́gùn ẹ̀mí ọlọ́gùn bàbá. ẹnẹ gbogbo yóò gbé jùlẹ wọn yẹ pé tẹ alága ètò wa lè ni ní yẹn nìkan kọjú wọn bá tẹfẹ dá yẹn ń pọ pa wọn bá ní káwọn yẹn ẹni tàjà dé. wọn bí yẹn bá pọ ìyẹn kẹyẹ ní máa ń léwu ní gbogbo adáwa ni wọn fẹẹ fi kan yóò fẹ́ ó lè fẹ́ fa káwọn èèyàn fẹ́ lọ ṣubú báwọn láàfin tó bá yá àbẹ́ ti gẹ̀ẹ́sì orí kìíní yẹn wọ́n fẹ́ ti jà kó ìgbẹ́ owó wọn ti fáwọn àfáà tí wọ́n láàfin ní àwọn náà ní bẹ́ẹ̀ni yẹn kán àbẹ́ ẹ̀kọ́ wa ní kéèyàn méjì kẹ́ kọ́kọ́ yọjú ìgbé tí wàá láwọ̀ tó ṣe náà. wàhálẹ́kùn sálám. ọba ọba àdìgbò ọ̀rọ̀ tó wà nílé ẹ̀sọ́ yìí náà máa ń wọ ní tẹ̀lé. ẹ sì ró kì í ṣe súnẹ̀ ní ọ̀dọ̀ fún ọgbà aládàá lórí ẹ̀ ẹ̀ ń dójú rẹ̀ ọba gbádùn lè máa lé ti rò àbẹ́ ti gẹ̀ẹ́sì ọ̀dẹ̀ jọ sọ fún fáwọn obìnrin tí ẹ̀ náà bá fẹ́ kójú òun kílíà dáadáa ìyẹn lè máa lé ti rẹ̀ àbẹ́ ti gẹ̀ẹ́sì ọba ìkójú yẹn dọ̀tí bákan bákan mọ́gìyàn wa wò pé bí wọ́n gbọ́n ṣe rí bí sòkòtò ṣe rí lọ́rọ̀ tó abẹ́dà rí bẹ́ẹ̀. aleykum salaam. wọ́n ní bí yẹn ti kí ni mo ti gbọ́ yẹn kí ló parí ọ̀rọ̀ èèyàn máa dọ́dọ̀ èèyàn ò sì ní fárùgbọ̀n èèyàn ò sì ní ìsòkòtò wọlé èèyàn dẹ̀ máa ṣe dáadáa sí wọn wọn padà gbàgbé tí èèyàn bá ṣe dáadáa sí wọn wọn ní wíwẹ̀ wọn. èèyàn náà ti sọ pé àyìn ah, ní wá mọ́ńgbà rẹ̀ ti wá wí báyìí wọn ò sẹ́ bínú sí. Wàlúùsọ̀lá.

ìyá ń sẹ́ pẹ̀lú gbàgbọ́ rẹ̀ mọ́tò yẹn bẹ́ẹ̀ lé ní sùúrù fún àárọ̀ mọ́ ọlọ́run yìí. Thank you.